ẹ̀yin gẹ́gẹ́ bí olóṣèré nìyí ṣé olóòtú náà ni ẹ ti ń produce iṣẹ́ tiyín àwọn ìrànlọ́wọ́ wo gangan lẹ́rò wípé àwọn ògo langba tó sì jẹ́ àwọn young producers tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn ìrànlọ́wọ́ wo gangan ni wọ́n tiẹ̀ nílò látọrí àwọn látàrí ìjọba àbí àwọn ẹnikẹ́ni gan tó bá tiẹ̀ ní agbára láti lè ṣèrànlọ́wọ́ fún wọn. ìrànlọ́wọ́ pọ̀ ta nílò especially our upcoming because kí ló máa ń fa ni pé nísìnyí mo fẹ́ ya concept kan sìn crime ni fíìmù tí mo fẹ́ ya yẹn fíìmù tí mo dẹ̀ fẹ́ ya yẹn mo máa nídìí láti dé police station kán fún mi ní ọ̀dà ẹ understand kán fún mi ní ọ̀dà bóyá mo nídìí mọ́tò ni o bóyá mo nídìí àwọn nǹkan kan bóyá bíi pé kán tẹ̀ bá mi kó ṣe kán àwọn gadget wọn at least àwọn kí n lè lo police station kí n lè lo gbogbo ọdún sìn but tán bá ti rí pé upcoming ni wá wọn recognize wa wọn máa rò pé wóò wò ó bọ́tá ẹ̀ pé àwọn ojú tán ti mọ̀ dáadáa ni wọ́n máa fún ọ ní audience there hmm. so àwọn kìíní yẹn máa ń jẹ́ challenges hmm. wọ́n máa tábà continue bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ kí idea kó wọ́n máa kú mọ́nú èèyàn pé ah àwọn tó dẹ̀ ní idea àwọn yìí hmm. why don't you give them the chance and another thing ni pé owó ń gbà mí owó kì í tó púpọ̀ lọ́wọ́ wa láti fi yẹ àwọn iṣẹ́ yẹn pé ah ó yẹ ká lọ bí ó yẹ ká lọ síbí ó yẹ ká lọ sí gbogbo ẹ̀ ìrànlọ́wọ́ hmm. pọ̀ lóríṣiríṣi ta ní. ẹ ṣeun àlejò wa ẹ̀yin olólùfẹ́ wa tó ń wò nílé ẹ ti gbọ́ wọ́n ní pé tí àwọn tó jẹ́ ògo langba gẹ́gẹ́ bí olóòtú tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ pé àwọn ìdojúkọ tó máa ní ni pé torí pé wọn ò tí ì mọ àwọn táwọn bá lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá pé wọ́n fẹ́ lo àwọn mọ́tò wọn àwọn nǹkan aṣọ ìlò wọn wọn kì í fẹ́ gbà fún wọn nítorí pé wọn ò mọ̀ wọ́n dáadáa. ẹ ṣe àlejò wa àtìgbà ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí àwọn iṣẹ́ wo gangan lẹ ti gbé jáde tàbí ẹ ti kó ipa nínú rẹ̀? láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ eré adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò tí pẹ́ rárá o ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo ti gbé eré méjì jáde so mo pè kan ní ogun ẹnu mo pè kejì ní Dr. Mayor the Terror so àwọn eré tí mo ti wá báyàn kópa ah ó ti pọ̀ torí pé most tán tẹ̀ máa ń pè mí sí jù ni pé kí wọ́n máa bá wọn report àwọn communication yẹn àwọn security communication yẹn so bí irú ẹ̀yìn sì tẹ̀ ń jẹ́ bí Olúwatóyìn Ọ̀kínsìn so ní communication concept àwa máa sáré pè ní Oscar Lima Uniform Whiskey Alpha Tango Oscar Yankee India November or kí Oscar Kilo India so àwọn kan bẹ́ẹ̀ so that is to make it internationally so àwọn èèyàn ńláńlá dẹ̀ ti pè mí síṣẹ́ torí pé wọ́n rí pé ah concept yìí wọn ò fẹ́ kọ́kàn máa lo àìdí àmọ́ ẹ jẹ́ kí wọ́n kó pe èèyàn tó mọ̀ nípa ẹ̀ hmm. so a dúpẹ́ lógo Ọlọ́run so ìyá náà ìyá mi arúgbó mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú àdúrà tó máa ń gbà fún mi everyday láràárọ̀ wọ́n á ti pè mí báwo ni ọmọ mi wàá ṣoríire ìyá ẹ̀ mú mi gẹ́gẹ́ bí ọmọ wọ́n dẹ̀ máa ń pè mí fíṣẹ́ ńlá ńlá ńlá ńlá ńlá tó mo dúpẹ́ lọ́wọ́ wọn. ṣe ìyá tó bí yín kọ́ lọ́mọ gangan lẹ́ ń sọ yẹn o bẹ́ẹ̀ ni ìyá yín nínú agbo tíátà nínú agbo tíátà ìyá mi Ládékẹ́mi arúgbó hmm. ajíran tútù. Hmm. ṣé ẹ lọ́rọ̀ wípé ìtẹ̀síwájú wà nínú agbo tíátà lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tá a wà bí ọdún márùn-ún sẹ́yìn sí àti nísìn ṣé láti ìrírí tiyín ṣé ìtẹ̀síwájú wà nínú agbo tíátà àbí eh, kò sí. Eh, ìtẹ̀síwájú tó lágbára wà o báwo ní ọ̀nà wo. because nísìnyí ohun tá a fi ń yaṣẹ́ ìsìn àwọn tẹkinọ́lọ́jì ńláńláńlá là ń lò àwọn kámẹ́rà tá à ń lò ó sì kì í ṣe àwọn kámẹ́rà ayé àtijọ́ mọ́ àwọn kámẹ́rà tẹ́ pé ó bá ìgbà mu and adéwà rí i pé gbogbo àwọn eré tá à ń ṣe ń sìn kì í ṣe àwọn eré káwọn máa zoom mọ́ pé ẹ pé ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀ no we don't manage a máa make sure pé nǹkan yẹn bí story yẹn ṣe lọ yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn kí ló kí ni àwọn things tó relate mọ́ nǹkan yẹn so how do you want people to really believe hmm. and to really understood and understand the, that particular things that is happen so kì í ṣe pé kákan máa zoom ká lọ máa fi ibì kan ká máa fi ọmọ kékeré ká máa máa costume ká máa fi ṣe àgbàlagbà ká máa máa fi àgbàlagbà ká máa fi ṣe boy no kò rí bẹ́ẹ̀ mọ́ so eré ó ti wà standardized so lóníwùd náà àwọn náà ti ń compete pẹ̀lú àwọn Hollywood direct lẹ́gbẹ̀ẹ́ kò sí difference níbẹ̀ because most of things táwọn ya gbogbo àwọn táwọn ya ṣe pápátá we are all professionals wọ́n máa pè mí fíṣẹ́ mi gbà mí ó lè jẹ́ èmi nìkan ni tó máa débi ọkọ̀ mi láàrin wọn gbogbo àwọn tó máa bẹ̀rẹ̀ apáta lójú tó mo ti rírí but torí pé based on professionalism now là ń yà kì í ṣe pé ẹ̀yẹ́ ká máa lo idea so iṣẹ́ yẹn tẹ̀síwájú gidi gan a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti bẹ̀rẹ̀ tẹ́ pé wọ́n dẹ̀ ṣe kìnnìún wọ́n motivate wa wọ́n wọ́n fún wọn guide àwa tá a ṣe ń bọ̀ wọ́n guide wa tún kóyá ẹ ṣe báyìí kóyá ẹ ṣe báyìí kóyá hmm. tọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ní pé ìtẹ̀síwájú ó ń dé sí inú agbo àwọn olóṣèré wa àwọn tíátà wọ́n ní pé ìtẹ̀síwájú wà. ìyànjú tí mo ní pẹ̀lú àwọn ará ilé especially anybody tó ní interest to be an actor and artist like this nǹkan méjì ló nídìí o nǹkan méjì tó dẹ̀ nídìí yẹn ni pé ó nídìí commitment pẹ̀lú dedication because kò sí nǹkan tó wà nílé ayé tí ò kì í sí dojúkọ bọ̀ mo kàn fẹ́ kí gbogbo wa ká mọ̀ pé kò sí ibì kan téèyàn wà tó ò sí challenges ṣùgbọ́n tá a bá ṣe kí ni tá a bá ní courage láti make sure pé àwọn dàgbò àwọn àwọn challenges wa ká dé overcome ẹ̀ so that's that's one of the key. ẹ ṣeun àlejò wa Dr. Mayor King mo dúpẹ́ pé mo pè yín pé ẹ jẹ́ wa iwájú iwájú báyìí wọ́n ní òní ọ̀pá ìbìtì ń ré sí ní agbára Ọlọ́run iléeṣẹ́ yín iwájú ni yóò máa lọ kò ní re lẹ̀ o tí àwọn olólùfẹ́ yín bá fẹ́ pàdé yín lórí ẹ̀rọ ayélujára báwọn lọ́n ṣe lè kàn sí yín ẹ bá wa sọ fún wọn. anybody tó bá fẹ́ rí mi reach me online so Dr. Mayor King nǹkan tó wà ní Instagram nìyẹn so Dr. Mayor King yẹn náà ni so ibẹ̀ lẹ́tí máa wo àwọn street, àwọn short short video tá a máa ń ṣe àwọn eléwu ògbó everything anything that you wanted to know about me so tẹ́ bá ṣáà ti click ẹ̀ máa rí Dr. Mm-hmm. Mayor King ní Instagram ẹ ṣeun àlejò wa adúpẹ́ pé a pè yín lẹ́ẹ̀kan sí i ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà mo lérò wípé ẹ ti bá wa jẹ̀gbádùn ètò wa ní ti ọ̀sẹ̀ yìí. ẹ̀rọ ni kí a máa kẹlẹ́lẹ́.